King Dr. Saheed Òṣùpá Akóredé lọ́dọ̀ tèmi ń bí ni mo ti fi wọ́n jẹ èmi lápẹ̀nà olúpẹ́jú ni mo fi wọ́n jẹ babalájí àfìwàgboyè nígbà tí wọ́n á play fún mi tó ṣùpá play fún mi lọ́dún yẹn èyí mo fi jẹ babalájí àfìwàgboyè pé ọ̀kan máa wò mí ẹ bá rí i pé ọ́ tàgì kìíní ò dọ́dọ̀ wọn tó bá ti rójú mi ọmọ mi dáadáa ó ti yé ẹjọ́ nítorí ọlọ́run irun wọn á dùn ẹ̀rìn abọ́ wọn ò ní ṣubú lójú arí ni Saheed Òṣùpá náà ń ṣọmọdé nu ayé owó ẹnu ayé fomi ayé wéwẹ̀ ó faṣọ alápàdìbòra ó dẹ̀ gbọ̀n ó kẹ́kọ̀ọ́ ayé ó ní ìrìnàjò ayé àrìnàjò ayé yìí rárá òye ayé yìí so kò sí bí kéèyàn tó lè jà á ní ohun tó rí á dẹ̀ ní ohun tó gbọ́ èèyàn mi dáadáa tó máa play fọdún fáàmì òun ni Saheed Òṣùpá ó ti so á dẹ̀ mọ èèyàn wa àmọ̀wà tó léwu so ẹ mọ̀ pé kọ́lọ́run ṣàánú èèyàn ni ẹ jẹ́ kí n sọ báyìí bàbá kọ́lọ́ olóòtú àti kí n sọ Dr. Saheed Òṣùpá ẹ kì í sọ pé kàṣà ní ọ̀nà kan náà gbà wá ìkejì ni pé ẹ mọ̀ àṣìwí Yorùbá náà ṣìwí ò tá ṣì sọ ẹ má bínú tó bá dàbí pé kò sí ìtí mo kò sí ìtí mo dá sínú ọ̀rọ̀ àwọn méjèèjì pé báyìí báyìí kò sẹ́ni pé support ju pé kàbí kọ́lọ́run yanjú ẹ̀ lọ mi ìmọ̀ràn pa fún yàn bí life tèmi ṣe rí yẹn tó báyìí pé mo jókòó ń bẹ̀ ni màá sọ láti bẹ̀rẹ̀ dópin ṣùgbọ́n báyìí bẹ́mi ṣe rí sí ni pé òṣùpá jẹ̀dá tó yẹ pé bó ṣe bí òṣùpá dá gan ṣùgbọ́n a nírìn láyé ìkórè mami Dr. Saheed òṣùpá èèyàn ni ẹ fi ẹ ṣàwọlẹ̀ èèyàn tó tó èèyàn pé tóṣùpá bá sọ fún yín pé òun tẹ̀lé yín báyìí ẹ gbà pé èèyàn ń tẹ̀lé yín tó bá fẹ́ padà lẹ́yìn á ní mi ti padà mi ìbá ń ṣe mọ́ òun máa tẹ̀lé yín àtẹ̀lé ni má yà ni. Ah, eh, tó bá ń tẹ̀lé yín kò ní padà but igi tó bá máa padà lẹ́yìn tẹ́ bá ṣẹ̀ ajẹ́kọ̀ọ́ yín pé mi ìbá yín ṣe mọ́ o ẹ̀dá líle ni so àwọn ọ̀rọ̀ ló ṣe bí ọ̀rọ̀ nínú ọ̀rọ̀ tó jẹ tèmi rò pé ó jẹ kí bàbá gbé kalẹ̀ àgbékalẹ̀ ló takora wọn ẹ̀dẹ̀ mọ̀ pé àwọn fáǹsì náà burú hmm. àwọn fáǹsì náà tún gbépo sí jù ó ti yẹ yín sìn àwọn ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn pé tó fi wá di pé bàbá gébú ẹ̀yin lẹ̀ ń tadé ẹ̀yin lẹ̀ ń gbádégáde so ọ̀rọ̀ ti wá wọnú ara wọn ó ti di fàmí fà ẹ́ ohun tó ṣẹlẹ̀ bọ́rọ̀ yẹn ṣe rí níwọ̀n bá tí mo gbọ́ ni o nígbà tí wọ́n fẹ́ jẹ adé bàbá kọ́lọ́ olóòtú sọ tí òṣùpá fẹ́ jẹ ọba orin bàbá kọ́lọ́ olóòtú ní àwọn làwọn ní kọ́lọ́ ṣadé àwọn làwọn ní kọ́lọ́ ṣe igbá kan àwo kan so bàbá ń sọ̀rọ̀ ní sọ nǹkan tẹ́mi rí ọ̀rọ̀ tí bàbá ń sọ ni pé ah Saheed yíjú sọ́dọ̀ tèmi náà látijọ́ yìí inú ọ̀rọ̀ ẹ̀ ẹ mọ̀ pé tí èèyàn bá ti ń sọ̀rọ̀ jù tí ọba bínú ẹ ṣe ń dùn tó bínú bàbá ṣe ń dùn tó bàbá kọ́ ló lòtù inú wọn ń dùn sí òdì lórí ọ̀rọ̀ òṣùpá wọn nítorí òṣùpá ní ọ̀pọ̀lọpọ̀ àwọn olórin náà ṣe kọ̀yìn sáwọn wọn náà láìkí òṣùpá wọn náà láìkí ẹ o ṣe ti rí pé ọ̀rọ̀ yẹn ti ń wọnú ara wọn. ọmọ ìbàdàn kan náà là méjì. Hmm, wọn náà láìkí ọmọ àwọn dáadáa ni eyín àwọn dáadáa ni ẹ ti rí pé ọ̀rọ̀ yẹn but ibi tí bàbá gbé ọ̀rọ̀ gbà òun ni ṣe ọ̀pẹ tí inú èèyàn bá dùn jù a ṣe a ṣe nǹkan míì tí ò jẹ́ kó ṣe ẹ mọ̀ kétí èèyàn bá rí nǹkan tó tó dùn mọ́nú jù ah, ọmọ yìí ló ti ń gòkè tó yìí ah, ọlọ́run o kíní gbá ká má ṣáà mú àwọn ọ̀rọ̀ ká fi gbomi toró ọ̀rọ̀ nǹkan tẹ́mi kàn bí ọlọ́run fún ni pé kò sí ohun tọ́lọ́run ò lè ṣe láàrin ìṣẹ́jú kan tí àárín ìṣẹ́jú kan ní nǹkan ẹ̀ ṣẹlẹ̀ àárín ìṣẹ́jú kan lọ́run lè yanjú ẹ̀ so ti yé yín sìn so torí wọ́n gbadé o adéjòkó wọ́n wà ń bẹ́ o bọ̀dà làtí tó jẹ́ ẹ̀gbọ́n King Dr. Saheed Òṣùpá wà ń bẹ̀ o èmi ò fẹ́ mọ̀ yẹn mi ì mọ̀ yín ó ti yé yín sìn ṣùgbọ́n mo sọ̀rọ̀ kan láti bẹ̀rẹ̀ pé tinú èèyàn bá dùn ládùn jù á sọ̀rọ̀ tí ò yẹ kó sọ á ṣe nǹkan tí ò yẹ kó ṣe bẹ́ẹ̀ ṣe jókòó yìí olóòtú kéèyàn kan láì láì gbé láì fà kéèyàn kan kàn é déédéé sìn kó ní olóòtú gba thirty million ṣe mọ̀ pé tí ẹ̀ dẹ̀ expect ẹ̀ tẹ́lẹ̀ <laughs> ṣé yóò bá ti yé yín sìn so ọ ń wo òṣùpá lókè bí nǹkan tèmi ń rò wọ́n ń wo òṣùpá lókè yíjú sẹ́mi náà láti jọ yìí. gbogbo tẹ̀ ṣe ìwọ fáwọn náà. yíjú sí mi etiquette but àgbékalẹ̀ yẹn ló ti ju ibi tó yẹ kán gbé kalẹ̀ lọ ni torí kò tó sọmọ dé pé màámi ẹ pàdé yín mọ́ so bíbélì náà wà ní ọ̀rọ̀ bíbélì ó ní ẹ má jẹ́ ká dá àwọn alàgbà wa lẹ́jọ́ ṣùgbọ́n ẹ jẹ́ ká gbà wọ́n níyànjú ní ìdáàbà lẹ́jọ́ mò gbà wọ́n níyànjú ni yóò dáná gbọ́n báyìí. ìyànjú ah, yorùbá ni a jọ sọ yìí pé àgbékalẹ̀ làwọn ayé bá wọn yí ló pọ̀ dáadáa náà bá wọn yí náà lọ sọ́nà tó pọ̀ wọ́n sọ pé kó lọ ṣe adé pé kó lọ síbi tó ti ń wọn adé lọ́yọ̀ọ́ kí bóyá bàdà láti ló máa lọ òyìn ẹ̀gbọ́n ẹ̀ wọ́n ní kọ́ lọ síbi tó ti pé ó máa dé pé tí bàbá bá ti lè débì ó máa dá dé ń jọ yẹn ibẹ̀ ẹ̀dẹ̀dẹ̀ wọn kó ṣùpá náà èèyàn líle lòṣùpá bó òṣùpá yìí dá tó èèyàn líle òṣùpá ohun tẹ bá ti fún ló máa dá padà fún yín. ó tó ti pé bọ́ọ̀lù ṣe wá ń fẹ́ olóògbé síkàlẹ̀ ní báyìí sáwá síbẹ̀ lọ́jọ́ yẹn. ọ wá síbẹ̀ ńjọ́ yẹn ọ yanjú gbogbo nǹkan tó máa yanjú èmi ò sí bẹ́ẹ̀ o ọ yanjú gbogbo nǹkan tó máa yanjú ọ orin so gbogbo àwọn ọ̀rọ̀ tí ò jẹ́ kó jáde láàrin àwọn ọ̀rọ̀ kan wà tó yẹ pé kò kàn wá máa ń sọ fún yàn kò síbẹ̀ lè lọ́mí fún tó àwọn ọ̀rọ̀ kan wà tó yẹ pé kò kàn yàn ṣùgbọ́n ká máa wá pé kí nǹkan torí nínú ṣọ̀kan nìṣẹ́gun ẹ̀dá tí ò bá sí ṣọ̀kan kò sí ṣẹ́gun so i mean àwọn nǹkan tèmi rí i pé ó ṣẹlẹ̀ ni pé torí ẹ̀ mo sọ yorùbá yẹn pé ẹ má ẹ̀ka dá àwọn alàgbà wa lẹ́jọ́ ṣùgbọ́n ẹ jẹ́ ká gbà wọ́n níyànjú ó ti yé yín torí yorùbá lẹ́yìn tó bá ju ni lọ ó lè ju nínú so nǹkan tèmi rí láàrin yẹn ni pé Òṣùpá kọjú sí mi bọ̀ tí ibi tí ọ̀rọ̀ yẹn tí bàbá gbé ọ̀rọ̀ gbà òun sọ pé mi ìdáwọn lẹ́jọ́ ṣùgbọ́n mò ń gbà wọ́n níyànjú ibi tí bàbá gbé ọ̀rọ̀ gbà ló fa sábàbí ọ̀rọ̀ pé ẹ̀yin lẹ́ ń gbádé wọlé ẹ̀yin lẹ́ gbádé jáde tó sì pa fi bẹ̀rẹ̀ orin tiẹ̀ nígboro so nǹkan tèmi rọ gbogbo ọmọ Yorùbá ni pé àtàwọn àgbàlagbà ilẹ̀ Yorùbá ni pé kọ́ bá pẹ̀tù sí gbogbo ẹ̀ kọ́ lóun jẹ́ kí gbogbo ẹ̀ lọ nírọ̀rùn. èèyàn bí èèyàn Saheed Òṣùpá ni kí wọ́n á ní pé kẹ́ gba kí Dr. Saheed Òṣùpá ní àmọ̀ràn ó dàmọ̀ràn lẹ́ẹ̀ máa gbà wọ́n. Hmm. ẹ ṣe Eh, ọmọràn tí mo lè gba King Dr. Saheed Òṣùpá Akóredé lọ́dọ̀ tèmi ń bí ni mo ti fi wọ́n jẹ èmi lápẹ̀nà olúpẹ́jú ni mo fi wọ́n jẹ babalájí àfìwàgboyè nígbà tí wọ́n á play fún mi tó ṣùpá play fún mi lọ́dún náà èyí mo fi jẹ babalájí àfìwàgboyè àmọ̀ràn tí mo lè gba King Dr. Saheed Òṣùpá kò le Saheed Òṣùpá náà ṣọmọdé nu ayé ó wẹ̀ nu ayé ó fomi ayé wéwẹ̀ ó faṣọ alápàdìbora ó dẹ̀ gbọ́n ó kẹ́kọ̀ọ́ ayé ó ní ìrìnàjò ayé àrìnàjò ayé yìí rárá òye ayé yìí so kò sí bí kéèyàn tó lè jà á ní ohun tó rí á dẹ̀ ní ohun tó gbọ́ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ẹ jẹ́ kí n sọ fún King Dr. Saheed Òṣùpá pé àgbà ti dé ìbùkún ní fọ́mọ ọ̀dọ̀ náà tó ń fọgbọ́n ṣe é ní ìdáyínlẹ́jọ́ ó ti yẹ yín ẹ bọ̀ wálé mo fonílé bẹ́yìn mo fi gbogbo nǹkan tẹ́ ẹ gbójúlé mo fi bẹ̀yìn mo fi ìyá yín bẹ̀yìn mo fi bàbá yín bẹ̀yìn lọ́rùn gbogbo ohun tẹ́ ẹ gbójúlé tẹ́ ẹ fi ń jẹ́ èèyàn ẹ̀ẹ́dẹ̀ ní wálẹ̀ láéláé gbogbo ẹni bá ní ẹ jábọ́ ní òjábọ́ pẹ̀lú ògo àtìlẹyìn àwọn tó ní ilé ayé ṣùgbọ́n ìbùkún ní fọ́mọ ọ̀dọ̀ náà tó fọgbọ́n ṣe ẹ bá ń sọ fún wọn bẹ́ẹ̀ pé ọ̀hún kan máa wò mí ẹ bá rí i pé ọ́tà kìkì ní òdọ́dọ̀ wọn tó bá ti rójú mi ọmọ mi dáadáa ó ti yé ẹjọ́ nítorí ọlọ́run inú wọn dùn ẹ̀yìn abọ́ wọn ò ní ṣubú lójú arí ni òkè tán lò ní wálẹ̀ pẹ̀lú ògùn ọlọ́run wọn ẹ̀ tí ì débi kankan pẹ̀lú ògùn ọlọ́run ibi gíga náà ti ń bọ́jọ́ ibi gíga náà ti ń bójú ó ti dàfà ìlà ọjọ́ gbogbo ìgbà tọ́jọ́ bá ti ń là gbogbo ìgbà ẹni Saheed Òṣùpá máa là àti gbogbo wa olótù inú adùn ìrìn àbọ̀ so sùúrù sùúrù ní kókó Òṣùpá ní sùúrù o tẹ́ ẹ̀ bá tọ́ Òṣùpá tẹ́ ẹ̀ bá tọ́ Òṣùpá ẹ kọrin kan nìkan ní ìgbà tẹ́ ní èèyàn burú ẹni mo burú ẹ wọ aṣọ tó wà lọ́rùn yín sì mọ̀ pé tẹ ẹ fẹ́ bá ti wọṣọ èmi wá fàmọ́ yín lọ́rùn ṣé mi ò burú jù yín lọ ẹni tó burú ẹmọ tí ò fẹ́ ẹ̀yin lè ń ṣe bí ọ̀rọ̀ ẹ̀ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ King Dr. Saheed Òṣùpá Kóredé má tàgbà mọ́lẹ̀ ẹjọ́ torí Ọlọ́run ẹ bá tẹ̀ jẹ́jẹ́ inú adùn ẹ̀rìn abọ́ kò sí nǹkan tó máa ṣe ọmọ kò sí ńlé torí ọmọ kò sí ńlé ní nǹkan ò ní ṣe yín lọ́lọ́ Ọlọ́run ẹ ní dààmú ẹ ní ṣubú lójú arí ni ẹ ṣe mo dúpẹ́ olóòtú. ẹ ṣe gan táwọn ní kan á gba bàbá Kọ́lá Olóòtú ní ìyànjú orí ìyànjú ló máa gbà wọn. ẹ ṣe gan bàbá kọ́lá olótù bàbá wa náà ni wọ́n ayé ò ní mú wọn ikú gbọ̀ngbọ̀n kì í pagbá òfò oníṣe omi ògì òfò oníṣe wọn lágbára ọlọ́run ẹ kò sí ṣé mọ̀ pé mo sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan mo ní ọ̀rọ̀ bíbélì ni ó ní ẹ má ṣe jẹ́ ká dá àwọn alàgbà wa lẹ́jọ́ ṣùgbọ́n ká gbà wọ́n ní ìyànjú bàbá mi ìdánilẹ́jọ́ mo fẹ́ gbà níyànjú ni mo ṣe gba King Dr. Saheed Òṣùpá níyànjú sí ìyànjú tí mo lè gbà yín ni pé àgbà nìyí mo dẹ̀ rí pé bẹ́ẹ̀ ṣe ń bá kinní yẹn lọ náà bẹ́ẹ̀ ṣe ń bẹ́tò yẹn lọ náà ìwà àgbà yẹn náà lè ṣì ń wù ẹ jọ síbẹ̀síbẹ̀ náà ẹ tún wà àgbà yẹn délẹ̀ ó ti yé yín torí bẹ́ẹ̀ ṣe wà yẹn tágbàlagbà bá tó stage kan máa padà di àkìtàn kò ṣàkìtàn tán dalẹ̀ sí mo fi orúkọ Ọlọ́run mo fi bẹ̀ yín ẹ ní dààmú ẹ ní pòfo ẹ ní òròfo ẹ ní gúnlẹ̀ síbi tí òfo tètè dé ọ̀nà òní tètè wá pè yín torí ẹ ti báyìí mulẹ̀ bí ẹ̀gbẹ́ iṣu ikú ayé ò ní pa yín bàbá mi ẹ jẹ́ kí sùúrù yín náà kó tún sì máa jọba lọ bẹ́ẹ̀ àwọn àgbékalẹ̀ wa náà kó sì máa dún mọ́rán torí ẹ lágbékalẹ̀ gbogbo nǹkan tán níyàn nínú ayé lẹ́ní ẹ jọ̀ọ́ torí ọlọ́run iṣẹ́ yín kò ní dìṣẹ́ mọ́ yín lọ́wọ́ ayé òde kọ̀dí àìmọ̀ ṣe sí yín ẹ ṣé mo dúpẹ́ ìyẹn kékeré tí mo lè gbà yín nìyẹn pé pẹ̀lẹ́ náà ó lóbi ó lakọ̀ ẹ ṣé kan sáà a wo gbogbo àwọn tó yẹ pé ó dáhùn pé àwọn ọlọ́run ni ọlọ́run ló sábà bí ọ̀rọ̀ yìí tó fi yàn tàn kárán tàn ká lé tàn ká kọ yẹn ni àwọn tó mọ̀rọ̀ gbọ́ wọ́n pẹ́ ẹni tó bá mọ̀rọ̀ sọ kó máa rántí ẹni tó mọ̀ gbọ́ àwọn ọmọ olóyè kọlọ lóòtú láwọn tó ń tẹ̀lé wọn rẹpẹtẹ torí ọmọ ń ṣe program on live lórí social media bákan náà kí ni Dr. Saheed Òṣùpá so ó dàbí pé àwọn alátìlẹyìn wọn gangan ló wá kó kẹwàá àgbà níyànjú àti ó dàbí pé àwọn gangan ló ń fẹ́ ọ̀dọ̀ náà lójú tó fi ń ta sílé tó fi ń ta bọ́kù. ẹ ṣe olóòtú àtọ̀tún o àti King Dr Saheed Òṣùpá Akóredé wọn tàgbà mọ́lẹ̀ Olúfìmọ̀ àkọ́kọ́ àti àwọn fáǹsì wọn torí ní ilé ọ̀hún on the twenty ṣẹ̀ṣẹ̀ wà yìí gan wọ́n ṣe àwọn fáǹsì wọn wọ́n ṣe ní nǹkan tó fẹ́ ṣe tó máa ń kàrà ẹ̀ àǹkàrà gan náà máa fi wọlé. àwọn fáǹsì Saheed Òṣùpá. bẹ́ẹ̀ ni so bàbá kọ́lé olóòtú àti àwọn fáǹsì wọn náà ẹ jọ̀ọ́ nítorí ọlọ́run nínú ìṣọ̀kan mo sọ lẹ́ẹ̀kan pé inú ìṣọ̀kan ìṣẹ́gun ẹ̀dá wà láìsí ìṣọ̀kan kò sí ṣẹ́gun ìbàdàn ni bàbá kọ́lá ìbàdàn ni king doctor saheed òṣùpá. so kí wàá là ń wá ẹjọ́ torí ọlọ́run inú ṣọ̀kan ni ìṣẹ́gun ẹ̀dá wà tí ṣọ̀kan bá ti wà ìṣẹ́gun á wà tọ́ta bá ń bọ̀ báyìí sìn ọ̀tọ̀ òní lè ráyè wọlé torí yorùbá sọ pé àìrìn pọ̀ ọmọ ejò ló máa ń jọ ọmọ ejò yà nígbà tó ká síwájú tí paramọ́lẹ̀ tẹ̀lé tágbó ejò láwọn gburubọ̀ lẹ́yìn bàbá ta ló fẹ́ dùbò ejò so ẹjọ́ torí ọlọ́run àtọ̀tún àtòsí mo fọlọ́run bẹ̀yìn gbogbo ohun tó ní kálukú máa jẹ́ pẹ̀lú gu ọlọ́run èṣù àtẹ̀ṣẹ̀ òní bàjẹ́ ẹ̀mú òní mú wa táńpẹ́pẹ́ ayé òní ta wá abẹ mẹ́ta lè pé mú wá sáyé ìkan ló fi fárí fún kú ìkejì àrùn ló fi fárí fún wọn ní díjọ́ tó bá mẹ́rin tó fi kan tó kù fárí fún képè tó ràn wá kò dẹ̀ sí bàbá ńlẹ̀ tó lè mọ̀ láyé nípasẹ̀ bẹ́ẹ̀ èpè onírẹ̀ nìkan kan wá lágbára ọlọ́run olóòtú èpè onírẹ̀ yín náà ẹ ní ṣubú lójú arí ni èdè ayé òní dì wá ẹ̀fún ayé òní fún wa ẹ jọ̀ọ́ nítorí ọlọ́run gbogbo ẹ̀yin fáǹsì méjèèjì ìbùkún ní fọ́mọ ọ̀dọ̀ náà tó fọgbọ́n ṣe ẹ ṣe mo dúpẹ́ olótú. ẹ ṣe gan-an bàbá wa a máa rí yín. orúkọ tèmi ò tí ì yí padà i chief doctor alabashitu di apinna of Ilupejuland aka olúmọkò kìnìún òfọmọ ẹ ṣeré nọ́mbà mi ò yí padà o oh eight two oh two three four three two six one five nígbà kan sí o oh eight two two three four three two six one five ẹ ṣe mo dúpẹ́. ẹ ṣe. ọmọ wa ẹ ṣe.